بسم الله الرحمن الرحيم وبه نستعين ولا حول لنا ولا قوة إلا بالله العظيم رب اشرح لي صدري òní òun náà ni jímọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú oṣù Ramadan tàbádẹ̀wò tí oṣù dáadáa lẹ́ni o ti di ọjọ́ kẹrìnlá wọ́n ẹ̀pẹ́ tó bá di ní ọ̀la ọmọ dásí méjì eléyìí àwọn látọ̀dọ̀ ọlọ́run ọba tó fún èmi àtẹ̀yìn náà ní àlàáfíà lájọ́dá ti bẹ̀rẹ̀ Ramadan náà ìjọ àkọ́kọ́ kejì kẹta ti tó dé ọjọ́ kẹrìnlá lẹ́ni ìkẹyìn wọ́n yẹ pé à ń sọ fọ́rọ̀ wọn bá ìpé kí ọlọ́run bá gbogbo gbogbo ẹjọ́ wá àti effort wá àti gbogbo ọ̀nà tágbàtà àmì sí náà bá náà ní àwẹ̀ ní tó jẹ́ general àti individual efforts tó kàkọ́ àti abut òun náà ní gẹ́gẹ́ bí kìyàmùlẹ̀ kàkàkùrá káfọ́n ẹni ìfọ́ àti kásẹ̀ méjì rẹ̀ bí wọ́n bára taqabbal minna innaka anta sami'ul alim wíwọ́ ọlọ́run wọ́n sọ àtẹ́wọ́ gbogbo bàdà yìí gbogbo àìsùn yìí gbogbo máa fi bí pamọ́ yìí ìmá fi ògbẹ́gbẹ́ ọkàn yìí wọ́n ọlọ́run pamọ́sá gbà ní bàdà fún wa wọ́n ní láti máa rí píjì rẹ̀ tó gbé ọ̀tọ̀ ní ká ṣe ìbádà ọ̀tọ̀ ní kí ọlọ́run bá kọ́ oṣù Ramadan ṣọ́rùn gufran wa rahma oṣù usa usa ni àtọ́sù tí a máa ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba tí a máa ń wá àforíjì sallallahu alaihi wasallam tó sọ pé ramadan wa ramadan ila ramadan mukaffiratun lima baynahuma igbe ramadan ọdún sí ramadan ọdún tó ń bọ̀ àbí tọdún tó lọ àti tọdún yìí ẹ̀ṣẹ̀ tí mùmínì bá dá níbi ọlọ́run bá yóò foríjì nígbà táwa ti jìnà sí àwọn gbàmúra kájí ẹ̀ṣẹ̀ òun náà ni àwọn olóògùn pè ní major six automatically so that either tó bá fẹ́ yé mi tí ó dẹ̀ yé wọn náà tọ́nà bá tó lọ tó bá ń spẹ́ láàfíà tó lọ́rẹ̀ ẹ̀mẹ́yà láti rọ̀mọ́dá lè tó lọ tó fi dé tọ́dún yìí ọmọ ẹ̀kọ́ náà wọn bá automatically ti ṣe ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ pé tá a jẹ nínú rọ̀mọ́dá tó lọ tó fi dé rọ̀mọ́dá ọdún yìí gẹ́gẹ́ bá kan tọ́nà bá tó ń sàánú wa ó tún kọ̀ntínú pẹ̀lú àánú yẹn tá a tún witness rọ̀mọ́dá tó ń bọ̀ bá kan fi yóò tún fi oṣù Ramadan oṣù bá máa ń wá àforí lọ́dọ̀ ọlọ́run ọba ni i think kò kéré jù kò sì pọ̀ jù àbí sọ kó kéré ó jẹ́ kéré pé mùsùlùmí gan fún rẹ̀ délé gan bá sinmi Ramadan ẹ kí stick fari àkọ́kọ́ ọba bí one thousand mi fún yà nọ́mbà àwọn náà sọ kẹfẹ́ lápẹjù yìí ó lè túnṣe nọ́mbà tó bá wẹ̀ nítorí èyí bọ̀lọ̀ dún ní mọ́ tó bá náà gan fún ààrẹ ó máa ń tọrọ àforíjì ní gbogbo ìgbà wọ́n láàárọ̀ inni la astaghfirullah fil yawmi wa layla min sab'ina marra وفي رواية أكثر من مئة مرة أنا بلو غفر ومن ترى فرجي لا أرى أتني عليه نبقى تمان جو 70 times لو أنا من ترى فلو دولو أبا ني أرى أتالي نبقى تمان جو 100 times إذن تبقى في أبادي سيئر هذا كيسي بقى تانا بيسا أستغفر الله أستغفر الله 70 times يسوني أما بي mọ̀wáàdì oríṣiríṣi ààyè àti gbogbo àtúbà ń tọrọ àforíjì tó pé a ní àdísìmì tó sọ gbogbo tí o bá bẹ́ẹ̀ níbo lè sọ̀rọ̀ ní mọ́sán pẹ́rọ bí fúrúlé wọn tó máa lẹ́yà wọ́n bá fúrúkì mi kọ̀ ya fi wọ́n bá fúrúkì kọ̀ ya bí ọmọ omi ṣe tó bá wọn gbogbo bàbá yẹn ẹni pé wọn tó ń wí ní èdè thousands ni kọ́dà wọ́n gbé adistan repeat yọrọ ránà tó dé àgbà tó tún dé bákan náà anábì sallallahu alaihi wasallam ó ní man sọ́mọ̀ ramadan ìmánu wa ìtìsába gbúfúra lọ́wọ́ àtàkọ́dà bẹ̀bẹ̀ owó ẹni yóò tó bá gba ramadan Imanan tó yẹ́ ní kọ̀kan rádá kẹ́yẹ́ pé tó nímọ̀ nípa Ramadan Imanan tó nígbàgbọ́ pé Ramadan ọ̀ràn èèyàn ni tó wọ́n bá dẹ̀ gbà wọn lọ́rọ̀ jẹun níyà tó wọ́n bá dẹ̀ gbà ọ̀rọ̀ ọmọ sọ̀wọ́ lẹ́sàn ìmọ̀nà nìyà wáyé ti sáàbà tó dẹ̀ ara kan aládálátọ̀dọ̀ Ọlọ́run tó ń ra kan aládálátọ̀dọ̀ Ọlọ́run bá ká ọ̀rọ̀ ọmọ sọ̀mílẹ̀sàn lórí àwẹ̀ tí mo gbà yìí mo fẹ́ràn lọ́wọ́ máa takadà mi lẹ́ni gbogbo àwọn ẹsẹ̀ rẹ̀ tó ti dá sẹ́yìn ní ìtọ́ yẹ pé àtọ́lọ́dọ̀ ọlọ́ba púpọ̀ yá fi ẹsẹ̀ wa gbé bẹ̀tọ́ ọlọ́ba gan ni ọkàn máa ṣe automatically sọ́dọ̀ àtàtọ́ anífẹ́lẹ́ ẹnìkan máa níbẹ̀ yẹn àgbọ̀tọ̀ akún fún that ìbáàdà yẹn òun náà ni ìmọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ba lẹ́yìn náà wọ̀nà ààrà lẹ́yìn náà wọ̀nà ààrà lójúmọ́mọ́ àti lóru especially lásìkò sáàrì kátó jẹ sáàrì ní ten minutes per hour sáwọ́ àbí fifteen minutes sọ́dọ̀ tá a ní láti máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba tó bá sùkò yẹn ó very very important and very very essential tó kọ́ lọ́wọ́ balẹ̀ wọ́n mustakfirina bil ashar àtàwọn tó máa ń tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀rọ̀ ọba lásìkò tẹ́ ń jẹ sàárì lásìkò sáà wọn náà lásìkò tí ọ̀tọ̀ sáà and sáà kí wọ́n máa sẹ̀sùn ní sáà kí wọ́n máa jẹ sàárì ní sáà àbí sọ̀rọ̀ kọ́nà نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين